وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أمور وسي أجينا ناكا يعني 16 ورأينا نينا ini mee ini hɔ ɔhɔhe oyibo right two thousand nine anatɔ ihene anya twenty one juma fourteen thirty ɛɛ eh, lecture ni hyɛ nine ni wɔ oyi hozara kwete hun ni enwenwo hun na iwenwo ha wato ipa uh, tabi hul gofilin ini series ayi anabi silsila to tawjihat so oni tubura anabi uh, توجيه المنهج أو توجيهات المنهجيه ọnụ na wee ee kaseti paapụ nani wato yara ka enwe nwana ka otu okomorihi ọrụ ọrụ onere ụmụnne ihe nani sọshe ngwene ụmụnne ihe nani sawụrụ ka ya lan nani and sawụrụ ka wukọrọ anyị wato dirare kan ka muri osi awre mo ni da da enwo enwo mo ni tui ibe skaye imam musede ini enwo wonon amebe enwo non amebe tritan wato alhamdulillah ta'ala umuri na ka on me ka yanye oye kogotere so kitabu sun ka ese papo non ka anyera go anado tinsi kunya tere so akido nya tere so wuna zemere onya jama onya walitakun minkum umma umuri kijaba anyera go nya ina yad'una ila alkhair they haven't neither الجماعة تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الجماعة دن كاكي أمويل إن يقضى إذا كأمويل دن يزعهوني أدبي دن ما بصرك إسانا إيمان ويدو يوم الهي وهي فتاه jamaa na mana nyi isa etonon wi jamaa na ika obere mene mara anyi ibi isika isa ne ne nyan ene gana tu na wana ike ima ne nyo obe nye mukoro ozo nyare no nyo ene kwete da me ana ki me ile ile so he wa waru hono ne ekoro no do kaka muasi ana nka wa obora nan in the present world one ní west where people like ọ̀gẹ́ni kékeré ana dr jafar idris anyi abu amina bilal philip anyi dr jamal badawi anyi dr Jamaludin zarabul anyi hussein matraji anyi zakir naik anyi imam siraj wahaj anyị abdul hakim quick anamenyiwa ne gweten ọza wana kwete dọla helen dodo mori edenye wana njaman dedenye inenni daika on nya awami arhobi wato ọdụnọ nya raman kwete dọla amen dure ka ihe ne ware dana ehukọrọ nwa ame anyị na-ewekatara so kitabu wa sunna wa metu dure ka azana bana la ni ene la go awol kun kunyala na man de kijana mkorondo na ko gaben de isana islam do war ma bai ne he da la seme he ama any point in time anaika either irago anakuka na misonyo nyan de nyima disile nyi won wele ka wanya mkata kuma omori ya ọtọ la ene honon ka ọla esman ku malaika go omori na tu malaika ne do condition ne condition no se wa ka malaika ne emi jesi ko je nse no mori oka se no mori ka e ma kondishon no mori se wa wa non so enne nya elide eni ni di aban wa ira do mori wa se ten so enne nyi oyenye enwe ne ne re pa, isupa dumuni onese oenyi da kakan oenyi kenon simewa izane nenyi roe so isupa nyo musede yi iroe ka ase iroe da isupa onyo ama wei rada dumuni si average of this to that mother ọlọ́nà sí kan náà mi bẹ̀rẹ̀ náà àrọ́sọ pa òmùdí ìṣẹ̀lẹ̀ tẹ́ ọ òun ló sì kan náà màìkì ní màláìkà òmùdí ìṣẹ̀lẹ̀ tẹ́ ọ. onu esi kwa me na ene na then agụ ka na da man so do we need ka esa na haba they are the complex type of ono no muritu ere enne enyi so anyanwụ mee ị na ebu me asmanika ya na twaze na o me ka mee once na e wota nwo then avene ile neku itu abeka do ya atatoa ruwa waka zawa kuma isi konya ke no muri ci eten ka aza asi control ne ona bi uwo muri hin kuma uwo muri hanan do muri me ka ona tontowe muhammad sallallahu alaihi wa alihi wasallam ko sema heme yuja hasema heme do sunna do wuzan ana kiji wezure ka direct sana ni qur'an ona bi ibronto muri hin anaka aisha radhiyallahu anha ami hosika sai birin tun mutu doka khuluquhu alquran ibrin tun mutu alquran don tun mutu na alaihi salatu wassalam amma ma hikono danyi azana eka eh inu man ana wijen kiwan ana kosi bilan da ya ase meheme da ikene dola zo in no men so domeka enene ndika okay ene salaf therefore dika aona akona kitabu wa sunnah amememe anike amedochiwe obika wasokura na orisun na mukoro anike omiye azina dawidai onye pa pen ewe eja nke ntu mo na isa habin ridwanullahi alaihim ajmain so emmeme do wo fulan do akwete do amru bil ma'ruf wa nahyi anil munkar wal iman billah eju ha man wa me anya na ka eba do danya na ka eba do aw ebe ọla ya na dọ ọla ya na edọ ụkọrọ ya ume ume me masọbụrụ kọwa mee ọnụ ba ahụ ọyị da ndị ọzọ dọ anaghị ndị omori hi danyi sasị mee ire ire nyin so irago anaghị markaz ahlu sunna wal jama'a anaghị ka yi enyi ya omori osi ene around October in 1996 bawajin ese kaya me agwa da wuru ka abalu na kaka eotika uso na onojo then armies command lo wa me wa nyi chance kiza ayenyi do correct ago kolai ama yeva doka yasi ra yozo nyenye Bini usono ni azi eba na ajiri o muri horon tlan dore jiri annanka e sahabin to muri em understand dan jo abo ya ile so katamo ko ka sa do tezo eh ila konon ene si kono usono anyi steps but steps ono dia kan ka step number 1 obika anyị okomori konyara ana m enwe nikonobi okomori oboro anaghị ideal muslim zọbi individual and the fardiya muslima his own individuality as okomori or sound so sai shi komori ni step one na ya ben sai shi komori is sound kuma e okomori kenan okomori ne ro kan yo na ba anyị sị so asaw anyị sị so agye no so no to abịa na wee require ịtọ nwa enyima ya na ndị ịtọ nwa ba nan abịa na ndị ba ka agye na ịnị uwe na ahị manhajụ nabi fi da'awa manhajụ nabi fi da'awa min khilali sirati sahiha hone aka o san to muri sallallahu alaihi wasallam sibo zan ini oyi ho da mno muri jojini a bito fanaika a bano sahih ana da hon won to muri ta sahabian ibya manhajin to muri no baname baname metre so ozere ozena al ma'rifa at-tarbiya at onye owikọrọ ya da sahi da'awa on tumuri me me do kosan do ye yawa wala ye de wata do so penwa wa na tarbiya do qualify de do ko da tire so koro ime ju ha mu koro de sin mare de no nyi tanzim da organize oni awon namu no a sheikh dr muhammad amhazun wani darussalam publish ani abi irenu wani naka bana and on tumur sallallahu alaihi wasallam on me e e hada in islam and am me broka ona eka every enwa ways go propagate every akora ways go propagate like islam okodo orun am me ko ifolani we si halaka ina onone etihi daneku agwawo sun tumuri sọsi pass na bi na na ọmọ pawa ah, e, e, o ní dìgbà sẹ pẹ́ wáyé dá wàtò abẹ́sẹ̀ nẹ́ni oye bẹ́ẹ̀ náà jẹ́ ẹ̀ lẹ́sọ sọ́ọ̀yì wọ́dà kiri fẹ́yìn na zikirọ́ sanfa ọlọ́mọ mi ní àpọ̀ ẹ̀ta máa yọ̀dà dá àwọn arákùnrin ẹ̀kọ́ kọ́ ọmọ àǹfààní ẹ̀ náà dọ́wọ́. anikọ̀dún náà yẹn ẹ̀yìn sísì yín mi wáyé ọ̀yẹ́ kò kọ́ ẹ̀tẹ́ bí awúrẹ́ rò bí awúrẹ́ òmórí hìrò ẹni òsàn náà ẹni ka ya individually ye good sisi nyima ọbịka al ilmu bil aqida ya nyoghị ya amemme si oyi nyetina ana omori hezi ko kuo omori onyetina e wa onye ọtụna kene da sụọ tezọ da ọbịsa na ikamu sụọ nụ wek uba na sugbori anan ọrụ daka kụ idọwara ji okuru do o mebe ده يكون صوان تو العلم بالعقيدة نن ده هو ننك انا بي انا بي آه المبحث الاول awwal uwan doka fil fatrati التي قضاها رسول الله صلى الله عليه وسلم في مكة انو يوم بابا أنا ايكا النبي أمو منو انتو مكة عليه الصلاة والسلام منذ بعثته إلى أن هاجر إلى المدينة هرمنا هركاكا هرواجن ولا برم النبي فونا منايكا أم مهجرا نمو مدينة أعني القرآن المكي قرآن إذا نو قرآن آكا كان أنا دباني إداكا أبو قرآن كيتيتي إنتو مكة أولا بس بسبابا أنا ركوي بإصلاح الأقيدة oyitanyi akida okomori oyitanyi esana alanyitinaye yomori wa takhlisuha min shawaib alwataniya kuma da anyo kore hone abolo na re shawaib alwataniya abolo na re hekori jode rinyi wa tahzibu nufus bitajiridiha min rosa sifat ita na ahi ho eno dato ataya no reru dan ni ho ni atokwori ho ni abebira kenekene hatta tajtami'u alqulub ala tawhid allah poro bayar jor nya isi konya awruka isi konya awuruka sasan isi konya isi konya awuruka de ti wa ta'ala وتمحي من النفوس آثار الجاهلية ده إجو تشكو تشكو هو نايولا أبي أوزي أروماي واتو paragraph 1 ano nao kusaga kupata ki okay sipa hapo ka islahul aqida akida la onye onyo itenyi itinyaza ananka antisebi tona la benu men anu monao ka enya kida ile nrinyi ananka akida ke abanuhu deni turiyan ne akida ke aba mise aname da e aba mozi anyuri na ka oje ile ihu ese anyuri en na ka oje ori opoze anyuri en na ka oje ori orihi so that is anything nai anahi akida umono o ke na enyo tinai kai e bi sene na e even hiwa de tonehi eneri me aida ke na ehe omuri hi ozi ene ba zumuzi ewe ni hiyo muri hinyi enyi odu ewe abosa no ndo ni jahiliya anu makan de na mani jahiliya anu makka ija ni bedo ke ye anyi isana to abesenen disi yadan ana kawele ni do muri nota da se zalan were ni mono erenye banadan kunutura ko zana ba hulori dori chakan sawuri ya dando ka wele uri ono chakan ala bazumo gwen wan de yon ko ke uri ono ana mo gola uri kono chaka wele ka akido ono ina wen nin do ye wan de do ton ana meka uri na ehimi ye ne da fe ne ko heke wa takhlisuha min shawa'ib dare tụọ hụ na ị atụọ kole ya ị abi kọlili nrinyi of ise na ahịrị eke ise anyị nwa ka mụ n'ọbị ori enene na n'aheke ise anyị nwa ka n'ahịrị mụ n'ọbị ka abọchị da mere ntụọ abịrịta da meyi da msasa bihịọ da aheke ama wee ri ụmụ ibori anan ise na anyị ọkụsụrụ ụrụ anaburi na heke azanyi wori da heke enyi the ideology another heke khususan ana kana inu mai ana ki democracy umono enenyo abesen eh non dobrin inu mai boda nan ya anyi sabe al shuyu'iyya shuyu'iyya اشتراكية شيوعية سوشاليزم اشتراكية كومونيزم رأسمالية كابيتاليزم الديمقراطية under كابيتاليزم العلمانية سيكولاريزم abẹ́m ni manasoro ka enyo mori hin do yeye ẹtẹrẹ bí ẹ government of the people for the people and by the people. ìjọ náà kà mẹ́tọ́ rẹ̀ so like ọ̀sẹ̀ mi dáa mẹ́rin yàtọ̀ ìjọba là ìjọ anára yàtọ̀ ká aníbèsí kàm ìjọba lọ́dún yàrá mẹ́rin dáa mẹ́rin yàtọ̀ ọ̀nà sọ kọ̀sẹ̀ ní ndé ẹ̀ náà ẹ̀yọ́ tẹ̀ náà kẹ́ ẹ̀ òmùrí yẹtọ̀ ẹ̀ kọ̀sẹ̀ ẹ̀yìn sẹ́tọ̀ wa. وتهذيب النفوس بتجريدها من رذائل الصفات abibiriye yi bira kɛnɛkɛnɛ ana ka gowe menen amu ki bira kɛnɛkɛnɛ no heten ananka duro la wono ozo kumukumi do nyene da ko do da da aja anya ri ori seme agwe keza kido do da oni abi ku ka e na eh, te agụkọ nọ n'uwe hinọ dako dị ma hịrị abụnye nị na-eru anyị kọrọ dako akwụ ọhịa dị pewe asụ abụzụ ibira kenekene now were ịnị tekọrọ na ikomori omika ihe nwa ya e na ebira enwe ebira ndị anyị ọba hete ndị betu anyị nanị ana ka ịnọ n'oyitu ana ka enwere ya na-anaghị ike a dakede bụ na eri akọ yi nanị

then the same ekura ihe ka ụba abịa ọzọ anya na ịwọ o need kekuru nen azọ emek eh, ameke ah, na ihe ka abemenen ah, oyewa ka bẹ́ẹ̀ ni ze nwee ni ọrụ ihe ịwan then na nya kidoboro then ek eh, wọlọ na dọtụ na m na nke nọ mbata ya na-akụsala dọkọrọ dowe omuri hi deero ka ife na aka nyewa banyisaba amịwa an ke kawuri an quraish mere mu no ka aka nyi se ne hini ka ba eto wana ba ku now so man no to muri use ne change am we need to know on to muri how to spend 13 years die mu asi komun ndo do dan em ne hini ka ba ka nyo hata dai ba mi haj not until ijora anyị daula al islamiyya to dabe ana ke final is on a moment dɔbi umuran uriɛ ne da hore yɛ na ɔzɔmi da ɔbo da ka ɛwɔ ayi fa da mi den ne dɔka ya anya anya kiri da anazi daba koyi na da awɔ ma aa nyima ha ɔzɔ bo da na kosiri da ntomori mi start ntomori sallallahu alaihi wa alihi wa sallam wal hadith fi sahihi muslim ntomori ka weri kaabɔ no kaabɔ no eri na wɔ ɔkɛ wa na yi ka ani larubawa. especially ani kureish ɛwọn nínú oṣù kan nà bàrà ọdọ nà dẹ́n nà bàrà ní káfíìrì tẹ̀ ní ẹ̀ káàbọ̀ bọ́ nínú yẹn ká kéwú nà ndó nù tìnyẹ́ ọ̀dà tẹ̀lẹ̀ so the four walls and wẹ́rẹ́ káàbọ̀ nù yẹn nà wọ̀ sìyẹ́ nù wà nà èrè kàmá nù mẹ́tọ́ ọ̀dọ̀ nà wọ̀ it's part of káàbà tó kí dọ́ ànì ànì ká ní ibrahim ẹ̀dá wọn nù àmọ́tọ́ kọ́ nà àhíyá wọn and we turn back àbí káfíìrì ànì kureish we turn back on their heels gbanwa john maye kari Kaba is not ever me abo abu there on to muri left like that do legacy and ya kunya ne torch an e on to muri an ka koke wara nyu katan ne chakao alayhi salatu wassalam bimaana to ana ana vya ko wa start ah bisa sabu anyu mona kaka okomuri dainar arumae danyu na vedanyi period of renaissance Those have become aware. Then you, monaika awareness on That must spread and danyu monaika awareness on what at dokum. That spread and at the point in time don't don yukata. Ano muli moto mijuenen oka tarahum ruk'an sujadan yabtaguna fadlan min Allah wa ridwana سيماهم في وجوههم من نفر سجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل أمر مجوي أصحابي ني وكمره ني قبضها where is example ni taura where is ande musa where is example ni we where is ande isa okay example okay kazari en we is one kisini chiri anama tutrain akhraja shatrahu where papa ama ni tutra da man hai agageneva na radical on plomon in greek isn't it fa adarahu data mawera hiren fastaglaza duhi peten jori hepete same fastawa doganan do he better je now a bi so ni stage do ka on to sallallahu alaihi wasallam na man follow to mun mi juwe this mun mi juwe in the quran kama an so we fully process on no do le kidu yoda doza de huma e hubona nan imani nu ana ka kanyawa na skene wana si imani nu mera zebe abana nyawa e sande de imani anita ile no ya sahabi ni eh dɔmi ka yi hata tajtami o alqulub ala la porin tinu na ka a isi bim bim ayan non isa ayan meru da bai ra ka ah, o muri subhanahu wa ta'ala o muri na ona oba na bukata ko me ka bai o ye kono to en o du muri skon so koro ide ame so ukoro ladan then a bisa na yi watum he minan nufus asarul jahiliya a be isami jahilci isama rumaye lórí kò ní ma tó kò sí sẹ́mi àgókè tawhid rà yìí lọ tawhid ọ̀nà sábì nìyẹn anamọ kiri ó rè yí abirin níbi ni tuwa ohun tó ń sọ lọ́wọ́ àlẹ́ sọ́lọ́m ọmọ mi dáká kó ìrọ̀dẹ̀ yà apply ẹ̀ kò sí òye wa lọ́ọ́ yàtọ̀ ilọ́lọ́ ẹ̀ níyìí ìhẹ́wọ̀n ní ìwòmórí ìṣùwọ́n náà wọ́n ti hàn onye abu elisi mwe said na umar rodi alwin kuma ono bi typical example of ka akida oni chirit na heaven en anu dure ka olnyaka innal umariyata laysat kalaman aka ki said na umar ebi aka kene innamal umariyatu aqidatan wa amal aka ki said na umar aqida re ukoro so da to kenu ka umar inu said na umar rodi allah anhu amr ibn al-as rodi allah anhu ono bi governor egypt river nile egypt ọ̀nà dọ́wọ̀ come up to now ìwé nìkísọ́ no nile no egypt because ìníyàn náà yìí derive aba agricultural benefit ẹ̀ ọ̀nà yà sẹ̀ dàrẹ́n iná náà yìí ọmọ ẹ̀ ipa ìwọ̀n náà ẹ̀vẹ̀ wíì tù án òun náà yà á rọ̀tọ̀ ẹ̀ ní ìsísọ́ náà ẹ̀ náà so òun sì kọ́ ní bahru nile ọ̀yẹ̀kọ̀ river nile òun sì kọ́ náà wọ́rẹ́ bi ẹ̀ sọ́ gbòòrò náà ẹ̀kọ́ náà sí egypt jẹ́ ẹ̀. and sorry, everything, nobody sees and it is all one. Down. Oh. Omana, omana. Eso pues we denyi. Then it come Ibn al-Asim ka. Well, and now the kumuli, the kumuli rulen. Anyi jahiliya na ne bideme. And jahiliya no bikai. Inyoma na rao. then eh, na onye na-ele ahụ then ite onye na-ele ị na-akọra na sacrifice na-ekwu ya dị nye ndụ ojima isi ndụ taa ebe jisa ebe ji ọmụrụ nye na-ene na atụ nne ka ọhịa omori ahịa omori kpọrọ inye sayyidina umar radiyallahu anhu ọ̀nà president abẹ́àwọ̀ di amr ibn lance don ibi governor dọ́kọ̀ okay àwọn ẹ̀sán náà amr ibn lance ọ̀nà tó sayyidina umar ilé ní two years sẹ́nà àbámi bóra náà ni abẹ́mìíràn wọn dùn yìí máa kàkà ẹ̀ bá bàá bẹ́ẹ̀ sùn àdáyé náà já ẹ̀rẹ́ náà kó ahẹ́ ọ̀ yìnyín ọkọ̀ yìnyín ọ̀bẹ́bẹ́ nìyí wá láàmì bá a jọ wọ́n sayyidina umar àgbo kò ń tó mú sọ paanu alayhi salatu wassalam ó ń tó mú rí ustazul tarbiyatul bashariya ṣe náà wọn ṣe kálà wọn ni máa hew ìwé yín ìwé yín river nile máa hew lọ́sàlá máa hew wàá yẹ ká òun mú rí ọmọ ìkáwá bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ wà bẹ́ẹ̀ bọ́dà wàá yẹ ká ọ̀nyẹ́ náà máa ní wàgó kàmá ní sọ́nyẹ́ náà o ọmọka warren yẹ kuku ni da kọkọ ọwọlọ tẹsán kamdere sai dan wani a ce leta ahin a ce leta ahin yanyi alaihi salatu asalam wọn tó múri sallallahu alaihi sallam ó lè rí kan tó múri ọmọ wọn tó múri sallallahu alaihi sallam wọn tó wí tó dọka sẹyìn testify gbórí àná ẹn rẹ ọmọ jáàn kí sọyìí ɛn ke ɔn tó mori o tó ní ma ni kàní iwọ ẹyin sọrọ abẹ àbọ yóò kàní iwọ ní ẹyin ọ̀sán jẹ ẹnna bẹ ní tó mori kọ́ ọ̀tsọ́ ní yọ̀n tó tó ẹ̀ dọ́tsọ́ ní wọ́tà kúrò dọ́kà ṣáàdùn ńlá ilà ilà wà ná muhammadu rasulillah alayhi abdul salatu wa azka taslimi mazidan sai na ma dosi chakanda no manchelen enyin nine

anan rana na abraham akhdar ya kai ne wena e, tabi wena ya hadari an aka awalu ma yajibu awalu ma yajibu ala al mukallaf imanihi wajibi ipapa isi papa na ko bebo na sebra buka oyi do oyo muri an utinyo obali matinyo eh arwonon gede gede كما عني القرآن المكي في هذه الفترة بالتعميق الإيمان في النفوس وبيان أبعاده القلبية والقولية والعملية والتركيز على مقتضيات لا إله إلا الله التي تعني بنقل الإنسان من تقاليد وأعراف الجاهلية إلى أصول الإسلام وأحكامه fi nawahi alhayati mukhtalifa ok anan ki gergede e qur'an me to ba no attach importance in kisai inu monyi pa pona na shaki da to wan kanyi atamiqul iman fi nufus ameka imani on wazai jine anyi deep iman iman should be deeply entrenched in a biology do we muri do we muri ona kan ha ko muri ka bafo eh wanyi التسليم المطلق ظاهرا وباطنا وسد دو تو اسوره دو ان كذا بابا مي دو انا كا اهو موسى عليه السلام امي دو ايريكو ايريكا ايه يو يو جانن ايريكو ابيري مانن umuri koyiru aa tazan is gonna bazi inna la mudrakun adan ya ba da sura re ajin dan musa kai zabe inna ma ya rabbi sayahdin umuri am jibin an ma do ko wa system because umuri okaya sana no ri harun kisai wana innaka bi ayunina imani ile um aba ina we hu kenen o oh, ko muri ro muri ogwe muri e situation no ni nan o oh, do we muri hi ijo yo muri hi ya inna ma ya rabbi sayahdin no muri si muri hi sha unan kan at that condition why can exist this no wa hey it tomato for don't happen do muri kisai eh inyo no shocha unya do shocha nya ndinyi za ice do hayi atabe bawo dɔ parahu dan ne musa parahu zɔn dɔw ɔye haya ne musa de nyi ba de nyi dɔw ye trap ye fɛrɛ anw nɔra wojunu di ɔn de soja ni. iman ana imanun amiq imanun amiq deep iman ɔnɔ ni e mariam alayhi salam nyin ɔmɛ ma ne bi sɔ sɔ ŋmɛ do muri ka o ye sɔri ko subɔ kanyi rahaniri kɛ ɔsɔ tse edo debi nɔnɔ. ọ̀nà tí david dohit ẹ̀yìn onírò david náà but anyị dẹ́ òkò dọ́wọ́ èmórí kan náà sọ káyàn jẹ́ náà dọ́sọ̀ káyàn ní david náà họ́rẹ́ rẹ̀ dáàrin salam ọmọdé mẹka àwọn ní musa náà ọmọdé mẹka àwọn yẹn mọ náà na kísọ́ọ̀ì dọ́mọdé milham tuntun yóò náà yẹn yàn ká ọjọ́ náà ilé wọn ni wọ́n yẹ yẹn wọn náà ṣọ́ọ̀tì náà dínyẹn náà yóò ní sẹ́lẹ̀ ni ẹ̀ àrọ́ kọ́ náà sọ́ọ̀nà tẹ̀ hẹ́ nọ ẹ̀hẹ́n náà ayọ̀ àdọ́ so anyi eni di sọ́ọ̀ ìmánú àmì ìkùn ìsẹ́ àkìdá ṣe wọ́n náà àkìdá ọ̀nà mi kọ́ ìmánú àmì ìkùn lórí ìṣòwò tse wọ́n ayé ìbá àwọn ọ̀dọ́ yìí ti yẹn jẹ because àbọ̀nyà níbi hàtà anahùn kọ́tù kùtù sí ibùjá àhùn nàṣúrùnà ó tún tse dé kó mo nílé tse ó tún tse dé nìkaaka kai yele na za kuma ni ja'ahum nusruna dum wasu sai bashaw lan ne ka goma ne be fa nuji man nasha wani zan muri da han kuma akido no rawan bayani on sorry abadihi abisana ke abul ko no zere al qalbiyya insan la shayru asura ya tudu wa shayru kai konon a ko nyoma a konon on banayan duwa kunyi sorry duwa na kijuna do summa lam yartabu wẹ́n mọ̀ ẹ́yìn sí òkú àjẹrẹ́ka iná dì nínú ni wọ́lùkọ̀ọ́lìyà àti ní ẹ̀ríkà sọ́rọ̀ eré dáwọ̀ tó rẹ̀ mórí eré ẹ̀ríkà ọ̀dà àbánirẹ̀ ìyẹn wọ́lùmọ̀lìyà àbọ̀tsọ́nùsọ́nù wà múkọ́rọ́ àbúkọ́rọ́ ní wà mẹ́yì taofik ẹ̀ mórí wíìsì kọjá rẹ̀ ẹ̀ dùn ẹ̀ kẹ́rẹ̀ họ́nù mẹ́ wá sí rẹ̀ ọ̀zọ́ yà tudu rẹ̀ hajj ni dùsùkọ́ ọ̀ka ẹ̀ vi ìsọ́ni àmẹ́yà rẹ̀ over fifty percent of ẹ̀kẹ́yìn e, nàìjíríà today Oh, in over Naika, as a China, Koranaika, and near good 10% of Nigerians. But yeah, he who alhamdulillah. Abu ko mejanin ka elenen ni sono ni are nanin. Diska ka ye ani ni sono ni are. Da kinu a kinu halan wa be ro banyo mara are nan de after tax nan. Waya tudu rajinin an kar wai auroron mi ka Afo kuma ko na ka umuri de arifun billah. Waya tudu ren ateme ụpa ya amụzi then ụpa ya wa azarị deba maru ụpa onye amụzi nile anyị eyi na enyo na ahụ maru uri and ponye ọ na amụzi nile anyị bi ma na ezise na ahụrụ ewe ya rere so dole ka aban wọn ṣètò ńdọ ka as far as we are concerned omori ọmọ ìkọlọ existing ìjọ ònyìnbó ayé tó dùrè ní sẹ́wọ̀n àwọn example omori kọ̀ fi ardi ayatun lil mokinin wọ́n ina te zonon anyi asiri irinyi yarna ke ire muri hoye muqinun zon riye wa fi anfusikum mulkitne won wato kaniva afala tubsirun ana kuwe bana we ne leta nuwe gweini do na sara du hali nuwa ijongo do ha ya ha ijongo but wa zanu ha do ha disi ngo se se de unumo na na ka se se ngo unumo no ase sara tudu ka anyo muri na ke ire kuma wa tarkizu ala tarkis da ni markaz ala muqtadiyat la ilaha illallah aki markaz center dure ka abai qur'an ya marka wana center on what muqtadiyat la ilaha illallah abisana ko carry the meaning of la ilaha illallah aki la ilaha illallah en sasa na wa ke tere da ibo mulhi ele ka kan sa ebre sala kenaka sa ina ke di bina no gon abai ke tura en na mo za me en president ya bi so allah lillahi subhanahu subhanahu wa ta'ala o include ka la khaliqu illa allah la la ma'budu bihaqqin illa allah la raziqu illa allah la maliku illa allah in al hukmu illa lillah la hukmu illa lillah ina jin ana koyowe la la ma'budu bihaqqin zama yake da man close and in this time ah bozi ijana hijaba government oimen wallahi o muriya bani wa siko nya honan wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun e muri ho kan ngwe na he chudo muri da se george any court bayo anywhere you are saying you are trouser muri ki kafirun kuma muqtadiyat la ilaha illa onun anabi allati ta'na bi naql al insani min taqalidi wa a'raf al jahiliyah ọ̀nà wíká láìláìlá ọ̀nà jù wàhálà ká ọ̀sùn kìsọ̀ ọba àtọ̀lá hùn ní àbí tẹkọlid àbí tẹkọlid dáná nìyí yẹ ìdàyàdà àbí gọọmenti àbí ìbílẹ̀ yẹn àbí kura àbí lẹ́sọ̀nù hùn ní àpán bóni àbí tẹkọlid mẹ́ta tó hùn náà àtàbí àbúzi jahiliya náà ẹ̀ka aláàzí mọ́ dɔɔso na musa ila usulil islam wa ahkamihi dɔɔso na wuni uhefati islam ana bi akida tu sohiha wal imanu amik akida na jɛtɛrɛ ati imanu na ika ɔn yi na ina ye fi na wahil haya ti mɔkutalifa ɔka fi na wahil haya al mɔkutalifa ini a bɛ gɛngɛn wɛhɛ a bi all the side of it ɛhɛ na wahil haya ana nkisɔ in your political life ozani de sɛŋu dɛrɛ nyɛ ŋu gaasa in your social life ime mɛmɛ imeme meke nwuna imeme enye nwu imeme aban in your economic life eke ha ihu a ya do sin so mana atabi in your individual life in your private life in your public life eh abi hayatu iktisadiya hayatu eh, aywa siyasiya hayatu madha al madha hayatu ijtimaiya or social life aban banabedo misali banabeda sezo la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam doka wa kana min hikmatillahi ta'ala an ja'ala litarsikh hadhihi al-aqida ala ahmiyatiha wa khuturatiha al-mudda al-kafiya wa hiya fatratu al-makkiyah حيث ظل وحي ينزل بمكة ثلاثة عشر عاما ليوضح معاني ومقاصد هذه الأكيدة ضمن التطبيق العملي في واقع الحياة أوكا أو إن حكمة مره أكا كحكمة إيراني أكا not إيراني إذن يوام إيراني but أمم من معه أو كريس إيراني جيم so حكمة wisdom أنا إني أو إني wisdom نامك نامك أمره سبحانه وتعالى أمريكا إنه ونون أيكا akida ọ̀nà oh, ṣe ọ̀dà mmaka ìlọ́n Seme, ago importance and ago banyan that's why the fact kai do anya akida eh ọ̀nà yóò banyan hun one and it's dangerous bẹ́ẹ̀ àrò wọ́ọ̀ nani kuma desika otu abọ́là sẹ́mẹ̀ kọ́wáyé importance and like this ọ̀mọ̀ important ọ̀nà òkú èrè. àwọn múrí ọ̀rẹ́ bá sí wáhàí jẹ mmaka for thirteen years dáìkì sọ́rì isa àkàkẹ́ náà wí ilẹ̀ àkídà tó sọ yìí àti ilẹ̀ iman àti sẹ́mìn by this àkídà lẹ́sìkà ọ̀mú kọ́rọ́ iná kyẹ́ mú ọ̀zà iná àbọ̀lẹ̀ ọ̀zà mmaka dúró ẹ̀kọ́ kó múnyàn náà wọn náà dọ̀ka ṣáàdùn láìláhàílá wọn na muhammadu rasulillah ọ̀kú sàṣàdàn náà ẹ̀kọ́ rí ọ̀kú dọ́kọ̀ nù náà. dɔɔdɔ ɛni su agwa kidono dɔnɔ dɔɔdɔ kɔnɔ yara agua ki dɔnɔ dɔɔdɔ kɔnɔ sɔf agua ki dɔnɔ dɔɔdɔ kɔnɔ roya agua ki dɔnɔ dɔɔdɔ kɔnɔ rosi ye agua ki dɔnɔ dɔɔdɔ kɔ ɔnɔho wa ɔnɔ ri alo sɔnɔ ɛni ma ni iṣẹ ŋu ti nani agua ki dɔnɔ because mɔnɔ ɔre yi wa ka anyi ina ki dɔnɔ anyi omorihi ina ki dɔnɔ anyi kɔyɔdere ma ina ki dɔnɔ anyi kebe usere yɔmal kiyama agua wɔ this is the step ana ika okumuri bi mana ehubora nan utuntumuri how many years oka wen 23 years ontumuri otu 13 na ikiri aki do ka so mi na bo when struggle no wami iru edu time high nanu na akida do ya la heavy do ask me kalome do ya la una na me so babe don new time for ile akida asahiha do ya bodan mun ya do me wàá chẹ́ẹ̀kì rẹ̀ yìí agwabọ azọtọrọ náà kàkà èsìká ọ̀nàbùsẹ̀ ẹ̀yẹ̀yìn ọ̀dọ̀rìmọ̀tìyìn rẹ̀ yìí àkìdàn ngọdùrì kòmúrìhàn wọ́ta ọ̀ẹ́ka azọ́nàmtò isi nírírí wà kékeré sẹ́yìn manhajọ́ náà làbá àfẹ́ rẹ̀ ẹ̀dá lẹ́yìn àmẹ́ká ọ̀lọ́yẹ̀ kọ́sálà lọ́ọ̀ yìí hẹ́bọ́sí. ọ̀rọ̀ ayé kúsàlà náà ayé ìbọn màṣírí ọ̀rọ̀ ayé kúsàlà náà ayé mi democracy ẹ̀ ẹ̀kọ́ mori ayé rọ̀ àwọn omori hɔ ɛka nyɛ wɔn yɛn wɔn dɔn mori nwere n'onyima daa ka nwere n'esi nyima mu aka daa ya puuru ama otutu okoro no ne ne nyewe ya ne me aka gwa wele kai umuri ho e sis kon swame dis kon tinya he ne wa we ne rume walam yurid at-tashri' al-qur'ani ayare e ba anyi zato he ene abi sharia na wani qur'an walan nabawi ate abi uzan ne bin rinyi ayare e ba anyi no to he nan fi hadhihi al inu mana kaka ne biyu makan li shay'in min at-tashri'at al-amaliyah in ka amukoro mm, -mm adaw adaw tina kidi adaw or katum to adaw adaw abe nyoy do nen adaw oda kadi e huchi da anawi chono da ajewa adaw ede nyo ne ro anawa da ajewa do le no ni wa e doto abukoro bimbim ede kaka ade kondem illa ma lahu irtibatun bil aqida e bukoro na kai ki ju wareme eh o ba nyam katan re akida eh ene kene ananka katarimi ma lam yuzkar ismullahi alayhi min az-zaba'ih ananka oyiye ni yo ka asala akorisa anaika ka amisari ah, asala risa anaika ajawo same ama awo ba ile hiso sahito oyewa so azama kida now dele akida simi yin anytime da ka kabahe bozin ajesa anyan ma mesawon e korinan sɛmɛ agokɔrɔ akanya keda ananka were omori subhanahu wa ta'ala o kudu cha non heteka a'udhu billahi minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi ولا تاكلوا مما لم يذكر اسم الله عليه وانه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أمور سبحانه وتعالى أصور يقول إن إنسان إكا إذا هيره مريتو إذا صحيحيان دامين داوان أسمع aguku shaitan atutu hia zanen inaza ona ike dawyon ka uwe ne be peoni mahankata omori kuwa na sasa wani ne wallahi innakum la mushrikun wala wal mushrikin so ere no na rabara zi oda ku shirku gem therefore dole kumuri jinto ka shirk oyisa sabere mori hake au kana ibadatan tarbituhum billahi azza wa jal wa tuwajjihum ila alkhair abika ibadovin aheke anaika ọba amika no nso nso rero muri dọmika ọbọrọ wajoli na nwụnọ ịda ana kere sala umutu bana ta'ala in suratu an'am haka wa an aqimu as-salata wattaqu wa huwa alladhi ilayhi tuhsharun umutu duwa sasa la iko jenni duwa nyango he murini ngwere kumuri wako watu zakat duwa nyango he murini kumuri na subhanahu wa ta'ala idane uware ma wa she tendo na kogonni umuri subhanahu wa ta'ala wenereka abi isana he eh ilahi oido we murini to ozeli nyono zebe umwe subhanahu wa ta'ala do gahi daika ina qur'an were do muri la sedo lokuma na ka ke ka al ihya wal imata wa yasu hoya zan roi wala war rizq wan naf idan ai do dunyi de atana sana ya amfani wad dar wat tadbir wa shu'un al khalq atana ai do diyo to da ati oi me ire ni nwai ne ne nyina ngunosa والتشريع من تحليل والتحريم أتوي مدى إنك أكاك أصلا حرام وين أصلا أعور كامي دوك بلنا يكوك أشيك كابس من خصائص رب العالمين إن سنو مريد جمع نوتي كوزي هذا نوابي مليون يكي نوين بمعنى hukumu hiyo nyote naika umulio nyakene azika كلو kalokauka wamane kosonon wizun babau oho ọsọ nọ wa ka ọwa yara omori ọnya osize ya nya mfa na enisan wa men omori omekem kata otu ọzan omori ọnya ke ne ọna bụrụ ka ọmị tashiri ọna ya ni ahịkan ijọba aban ọna bụrụ ka amị ini kaka kisa ni halal iwa ame bɛ da so yaro ana ka ijawa ijawa na ebi jowo islam mɛ wɛn mɛ ɛsɛ ka mɛ wɛn mɛ bɛ da so yaro dasi polisi da do ro ɛnɛ wa abɛsɛ na ebi jowo mori hi agodu de ka quran aye quran yɛ maka daki la ilaha illa huwa yuhyi wa yumit rabbukum wa rabbu abaikum al awwalin umuri ona yin sasa na hoye ke ewon ona sukwe san ona wosan onu omuri awon ni doru omuri na ke adawon ni papa ni omuri oyiku awon ni intro to dukhon omuri wana taala ka inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdir innahu kana bi ibadihi khabiran basira omuri wana taala akono chake arziki ni zani hete no zeyi then dola mekedenyi do maka omuri does isono no si ache yani ọmọdékọ náà sí anáwòrán tí wọn sí amọdékọ náà ní abẹnú bọọlù jọsùn ní òní à inú sọtò lè sọrọ ọyìn lọmọdékọ náà tá àlàká ọ̀nàmọdúrẹ ká ẹzẹ ọkànyàlà wọ ẹzẹ mọsálì ìsánú ìsánà dòrò dàá rọba homo ní ìbánu ilẹ yìí ìjà anyi ìsánà kányi àzànni ìnàmkàtà dúró kéde ẹsẹ yóò múrí àtẹ̀lẹ́ ikọ̀ mùsùlùmí ọ̀tá alákẹ́sọ́ alalẹ́hùl kọlùkù wal amru tabarakallahu rabbul alamin mùsùlùmí ọ̀tá alá ọkà ọ̀dọ̀bá tọ́dọ̀dọ̀ rẹ̀ ọ̀ mọ̀ríhẹ́ ọ̀bẹ̀ ni ọ̀hún nà tó kuma ìjọba náà bá mẹ́ ẹ̀hún nà àbọ̀dà ẹni wọ́n mọ̀ríhẹ́ àhọ́rẹ́ ẹ̀bẹ̀ ni ọ̀dọ̀dọ̀ وقد بين القرآن الكريم أن العلة في اتخاذ اليهود والنصارى أحبارهم ورهبانهم أربابا من دون الله القرآن لا بهيان سبب ونفكا كي ني أو النصارى أني أشعر ما ني أتونا إكا أو فادا وما يكاين دين إذا كساي ومريه إبا كبير نتوى دسيب كتا دي أكوان إيه واي سمتي قرآن وهي هي بما أعطوه من حق التشريح في التحليل والتحريم وعطاؤهم فيه agoka ẹni ẹran nawaka ẹni mọdà ayẹndẹ ní ẹsàsà ẹni kẹkà ọsànù halal akọrẹ ọ ọsànù haram asakọrẹ ọ dẹni sẹ dẹsọ gáyẹ wa dẹ asàsà wa iná ni àn kọmọ ẹni nínú múlí ká sọfọn ọtá àlà ká ìtàkọ́zù àkbàrọ̀hùn wọ́rùn bánahùn دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون أمور سبحانه وتعالى أوكا إذن رأسي إذن عيسى إنني the priest wa ruhbanahu te monks ana ikine ni azna azna ise na o mai ka de ngune ni shewe ni ra za ka e ku ra za wa muri ana ke umuri na kaya hikan dara reza nabi isa na uzi maryam umuri hin e ba ke zibi kete umuri kwa iseme wa ma umiru illa liya'budu ilahan wahida enyo daname ewe ken ne sa so muri de he ko muri muri ẹyin sọsọ náà wúra yẹ kẹ ewu múri ọ̀nà ọ̀yin ni ọba ni nítorí náà ẹ̀ka ẹ̀ yẹ ti bèrè ọ̀hẹ̀kẹ́ subahana wa ma yọṣẹ́rì kún. anabi sallallahu alayhi wa alayhi wa sallam dóòlà ayé yìí ni ẹni hadith náà ẹ̀kọ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ adi ibn hatim ha ah, bẹ dọ́sọ̀ cross gọ́bẹ̀n dá níbi àjá yẹn nọ́ni dọ́kẹ́ ẹ̀ máa ẹ̀kẹ́ ọmọnà adi ibn hatim àni bọ̀bọ̀ ọ̀ ẹ̀ di islam mọ́nà dá níbi ká ẹ̀ nílà sọ ọ̀gẹ́ni ni. ɛla asaro wɛn ne ahike ɔl ɛnɛ ma ahike ɔdɔ ne ko ahike wani ɛnɛ ka akisɛ ɔni halal do amɛn dɔka ɛnɛ ka akisɛ ɔni haram do dɔtɔ ni ka ɔnɔ bi ahike ɔnɔ do da ni nɔ nyi ɔnɔ ŋlɔ ahɔ abẹ́wúrẹ́ nínú bọ́nà nìdíkà amẹ́kọ̀ọ́yàrá kẹ́tẹ́kẹ́tẹ́ so ẹ̀wúrẹ́ nínú wọn sábì náà dámìka òye wa ẹ̀tẹ̀tẹ̀rẹ́ dẹ́n ní ẹ̀ka ẹ̀yà mfànà ní ẹ̀yà wọn wọ́n lọ́dọ̀ na yẹn ẹ̀yà ní òmùrì òkùtù ẹ̀ agbábọ̀ kọ́ òmùrì ọmọ àṣẹ wọn pàṣẹ. enye nkwata na nyimtwa no no zanye ewe nkwata no muri okutwen kuma den ne rare ka ise tuje ni twen a hoy banen ne owo muri subhanahu wa ta'ala wa hina kana rasulullah sallallahu alaihi wasallam yuallim ashabahu hadhihi alaqida wa yurabbihim alaiha inu mono do muri hi onto sallallahu alaihi wasallam da zoye ashabianin akida nonin da power teresol iresol enonin إنما كان ينشأ بقدر الله ذلك اليقين القلبي الذي ينبثق منه السلوك العملي أوكا أكيد أننا نبي دويو يا أصحابي نان دايكا لركاتو مريه دورا مكا أنني اليقين القلبي إيمان نولي تويتشنجدي أنا كودا كوي نيا إيكا ومي أبي نيا دو كراتا هنان ina da wa hada ko muri subhanahu wata'ala ime ba pana kawa na ko ndo ke yes muri inna ma ya rabbi sayahdin an ka nabi alaihi salatu wassalam anibi oje da mana to holu wace da so o hwan gen da ta nyata mu bi bi bi bi ben da so o hwan nabi ndoka eh, eh muhammad mu wa hanna ina eh, ha da nabi ka allah allah hono kan daga hinwe do hojo won da nabi on resha ndoka eh, eh. ɛna dɛ ɔfa daa daa banye Anyị kaka lɔ agbo kaki dɔ n'ɔyɛ wɔn aki dɔ no wɔsan ka ne bi ɔman ne mɛn do yi ka ma ba wɔ ndọka inshallah taala wɔn ma ka na le ta illa bi izni la ɛgu si ka nye ono wa wasi da kai kai usho to buka duwe nin doka wallahi lazim he kai hawo non he umuri ka ka mafani awa me mafani malaka da una umuri o kame iru sin me iru sin o mani nyi man non to do me ko tenje ndana me yanzu nyo duwe ne falaysat al aqida mafhuman ma'rufiyan dhihniyan tastaw'ibahu al ذهنياً لو بس أنا يكويرو كنا تستوعبه الأذهان وكفى دع بيه دع بلي لو دو كنيا كده تنام أولا إنها على هذا النحو لا تصنع شيئا في عالم الواقع أك والله عبسا وانيا كده ورا نيانيا أو دو مرهي أكيد صحيحة سليمة لو ekwe etedu wa mukoro oko nog oni zono ka ok enyi suwa mene honon asabi nwana mene ni ọkọ̀ bọ́bá yà sọ̀rọ̀ nìkan kàlfàlàsífàtẹ́ fil àbọ̀rọ̀jẹ̀ àjíyà látọ̀gọ́ yẹ̀rọ ṣe ẹ̀ǹfẹ̀ wákà iná bẹ́ẹ̀ yà sọ̀rọ̀ nìkan philosophers anake karl marx anake lord denin nadẹ́tẹ̀ abẹ́ni bẹ́m ẹ̀rẹ́ ẹ̀ ní philosophy dàbí yàwọn naka kẹrin naka hó ẹ̀ka religion is opium of masses àti ẹni lóka nyé omi ní ìdá nyé omi ní abẹ́ àwọn ọmọ kọ́ra wa wọn jẹ́ ni. nǹkan tó yẹn wà sàkídà dẹ́ àrẹ islam ni diinu wa dawla ami dɔtɔ asahikɛ danyi za ɛkorɔ na ɛkɔ na ɔmo kɔrɔ dodo ɛlɛ ɔmo amo kɔrɔ no ɔ nnama hiya akidatun turɔfɛ turɔfɛ wa turɔfɛ hata tasbihu yaqinan qalbiyan tantɔli kala huda mashaɛri qalb ويجري بمقتضى سلوك العمل للإنسان أنا كي محمد كتب مكا أوكا أكيدا أنا بي إذا نايكا بيتشيرين تناي دوتا ويتشيرين دا كويتة فورين تكا دو يوي ناي دو مكا واتو كويتة دو مكا آياسا أنا ريرو دا مكو دو زي ري دو دا أفوفي أقوكا واسي مكورينو تنواونين then دورا مكا sulukul amali lil insan agbon na zabe mehen da zai rai nan yo ya kawanyu di ajin umuri so tezan mona ni wori suci be sago kwa mane enu monu su yuje be ba do ya na ya wata go kwenyi unti be wa man do to ebi we ro ka ya ro nyamwa boya wa bi hadhihi sura an-nasa atat al-aqida simarha al-mubaraka fi mawaqif as-sahaba wa hadihim falam yakhshaw illa Allah akawere akidanon jozi ozi amere an ono ba meka akidok short hen sobi simari ha abeto to no zari ni koronya kida ana kwere ila sahabi ni jeto ati ini ozina zime hen ni ni tuka falam yakhshaw illa Allah falam yakhshaw walam ya tawakkalu illa alai a ah, ego mulhi ene ya ya ngusa nyanya go kisono e tire wa ngwa mo mm umuri ya wane umuri na wa on wato kaka ama pita sabi ni zwe ni suratul ahzab ere kwa bi nana ika abe eten eten and Quraysh ọ̀rẹ́ it's a battle of confederation battle ọ̀rọ̀ náà ìka àbẹ̀rẹ̀ àgọ́nù wà ẹni hànà ẹni wú islam ẹ̀tẹ́ ẹni wú ẹ̀tẹ́ náà kà ń nánì ìjẹ́ ààrẹ dómúrí àkàrẹ́ ẹ̀nẹ́kẹ́ alẹ́dínà kọ́lá láhùmù náà ìnà náà sàkọ́jẹ́mà ó láhùmù fàkṣẹ́wò fàzọ́dọ̀hùmù ìmẹ́ẹ̀nà. وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسخهم سوء واتبعوا رضوان الله ومريكا انواز نايكا كا اجاكا ايوا انما صابين كا ازالا كوكوا كواونين كنا يوي فينيش داونين اقوى يانوا هين ويزوينين فاخشوكم صال من صان ميوا فزادكم ايمانا ضد التنسوي in iman yen in oido woni yomori ka amori oijo en ke ba ko against and ala ba ko ke destroy en wa qalu deka hasbunallah omori ohoye ana naka ko gwezi yan enyi enyi pompa we enyi pompa enyi kala we enyi kala enyi joba we enyi joba enyi kata we enyi kata ama gwa nye omori hin ɛdɛ ne nye omori hin omori hɔ na ɔdɔ to nso ami omori hɔ to to mu ɛyɛ ne ne shaitan ɔto ato mu lóye kejì àgɛ ina kaida shaitan kan na dɔ yi fa. omori kò wà mara nyɔ ɛ mara nyɔ dɛ dɛ nda azikari bɛ fakɔlu sɛnika hasbunallah. hasbunallahu wa ni'mal wakil umuri wa hoye kai umuri da hukke kinne ona la ona da ri hazan umuri ke kama ka hasbi allah wa ni'mal wakil mane ka were he wa ni problem sabi ni meka sai sa sa fanqalabu bi ni'mati min allah wa fadl da ben hinde bare man ere eh, banyo ni sahoro lam yamsasuhum su de banyo murhi onere abe enworo murhi lam yamsasuhum madha su enyi se kanyi wa ni nudiri watabawo ridwan allah de ni ko aba dai ke soy isa sa sa no be soy ayo hinu muri hin Allah akbar hmm akida wonon akida na kwa mbona na oka odo kusiko no nyo muri hin an ije unyo muri hin unya kidan wala nya kida mema na wala nyo muri by your side wala nyo muri by your side do kwa sa so munyo no e ho katao do a ho na bizinu munyo ko ho na ne ho katao do me ko munyo no ya peu do nyu katao so sa sabe wa de be ade na we no mori hita o mori ka ho no so le kon ho na o mori ka dot so le kon dot o mori ka makamo ho so don go on don ko so nyu muri hin so we nyu yo ne ndu kwezi sasa onu mori hita do na nyu sasa e shenyere ko e di sasa be o mori on kenare nyere zana nyere kwa na ban eh umuri wa kwa nene e kutanka e ebe ile umuri ke ora kida on sohiha akida na ke enyi democracy nan wa bo nya dunyo umuri ni ne no umuri jepe an so an se an se nyam do enyi nyam mu ban wallahi enyi se mu ban da ku kana rinya walam yatawakkalu illa alai en so ne shay travel morihi walam yaltajiu illa ilai en ne ni chaiza en ni chaiza kana nyanya da ka ko ne o ko muri bora ne ko wana jarda ka he agere yanyi apa na yanyi abe na na ne da nya gida anya dure ka baz na na achebe ne edenye onya sirit ne achebe ne edenye democrat oso pdp do sabi esi ما mun ma jefe wadana hayhata hayhata وصدعوا بالحق في وجه الباطل لا يخفون لا يخافون لومة لائم وصدعوا بالحق دين في كمرم دي تنجين في دلزاب ترسو ده في وجه الباطل of the سنة كاو باطل سطر سنة كاو كاو إذا إذا نين إني هيان ونتين ده job the democracy they condemn man and كده يكون يا رورنا كوا condemn democracy agoke hinan de edanyi ka nwa ọda etenyo mesi wa nwa ọdụ etenyi edanyi ka nwa ọda atụwara kuma ẹ akara ya ni la ya hofu na la umata la'ib ini ihe anwụ anwụnụ we anwụnụ anwụhenu weziko tirewa yon ebi ihe nwan uwe wa atụwa ya ebi ihe nwan isi ya nụ wa mewa ya ebi ihe wala ya hofu na la سمع لأنهم علموا حق العلم أن كلمة الحق لا تقدم أجلا ولا تأخذ رزقا الله أكبر سمع النية علم الحق ذلك إيه إذا آه إيه أن كلمة الحق كواكذا كواكذا نايكا زيتي ọka yi láti kọ́dàm ọ ọmọ kẹ́kọ́ yàrá gbọ́dẹ́tẹ́ wàláhì òyà ní ìdúwé zun so wọ́n kẹ́ náà kẹ́rẹ́ dà ọ̀sùn kàwá ànyìn kátó àrísẹ̀ ẹ believe dára yẹn nìkan yìí wọ́n láti Ọrịa rizikọ̀n ọ̀rẹ́ mi kẹ́sọ́ yà nílẹ̀ ní hànán ma yà sàlá ni ọ ẹ náà rí káfìrí ka wallahi ka baba ka oba mi ke ko ya ka gorete onu ya so ne o ka gorete kuma uzo ya wore ka ne ma same enne iman ka la khaliq illa allah la raziku illa allah muhi mumit allah man alwahid allah man arrazik allah oka ibrana sahabi ninyi asahabi enen enya be era anya bi imani non dure ko ona ba me ken ne ko mulhin al iman al amiq wa aqida sahiha salima wa nawa shakida meza kuma aqida no ne melenyo daika aba kuni hilichin andere dawle ran ko anaba anaba kuni hilichan wallahi sunna no rabbani yawin insana ika eh me horebe eh me horebe eh mhm. abe isana kona wa kare murihi save ahulo enwe nkatanen ahikipa apono la medure kono soy olo kaka la ilaha illallah enyi sasa anahụ heke enyi sasa anahụ ọsasa enyi sasa anahụ ọdọị enyi sasa anahụ jọba enyi sasa anahụ ka ọzọkarịrị ehi jọba ọmị ka dọba sasa ewe omori subhanahu wa ta'ala kuma amani ka aba anya na ba ku kuma ire nan nan na rukawa kan annabi alaihi salatu salam in hadisi na ka البيهقي اه ده إن إيه شعب الإيمان دي آه آه إمام الألباني ذاك حديث عن اه صحيح إن سلسلة حديث صحيحة volume 4 page 7 page 7 to page 8 النبي عليه الصلاة والسلام قال أفضل ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله إذا نجبني كي كي نرى ويك أنا معك atabeni bi na dɔde maka ɔnɔ bi la ilaha illallah ɔnɔ bi sani kɔ ɔba bai bɛ tɛm ɛmɛ e na kare yɛn ani bi kɔnɔ na ka ata ani bi na de bɛ la ilaha illallah ɔnɔ wei ajin dɔ gahin ida e bɛ la ilaha illallah wini mi nika ɛnyi sɔsa ɛyɛ wɔ abisa nyi e wɔ mori def ọ̀zà fún omorihi atẹ́mẹ́wọ́ omorihi iléhiwọ́ omorihi ọchíwọ́ omorihi ìsọpáwọ́ omorihi sáfàìwọ́ omorihi láìláha ìlàlá ìdẹ̀ rí ìlú kọ̀ tó ọwọ́n náà lẹ́lẹ̀ ní kéye láìláha ìlàlá ẹ̀yìn sọ́sàn náà wọ ahẹ́kẹ́ ahẹ́kọ́ ń dẹ́rì mìtàn tó hot ìrẹ́ asàlọ́ẹ̀kọ́ zaka àwọn ramadan ẹ̀bà hajj kọ́ ìyàwó a kẹ́yìn sọ́sàn náà mùsọ̀nù yẹ ìwọ̀ omorihi ìsanáwọ́yọ̀ dààmú dana nyi ke ye la hukuma illa allah ayin jaba ebe omurihin so idan de eh dọla ebe bẹdọ kaka a ah, sisẹri amukọrọ ẹhìn ẹdọ ilẹ tatun ọnu ọtọ ọnyẹ nwaanyị mi bidi ewe iwe ọnyẹ nwaanyị mi asube ewe iwe wẹrẹ a isana la ilaha illa shumuliya ọnu ndúró ka bọọlù aka. ẹ̀rì yókè la ilaha illallah ìjútùmọ̀ nẹ̀tẹ̀rẹ̀ dẹ́ ọ̀rọ̀ lànà problem dútùmọ̀ nẹ̀tẹ̀rẹ̀ lẹ́sẹ̀ náà ẹ̀kọ́ ọ̀dọ̀tọ̀ dẹ́ ọ̀rọ̀ ní problem ìjọ náà kàkè la ilaha illallah ẹ̀ wá sí inú ká la ilaha illallah one million times and wàllá ọ̀ hàn ẹ̀hún ẹ̀ ń kàtọ́ náà iná ẹ̀tẹ̀ náà ọ̀rọ̀ kè la ilaha illallah palestine la ilaha illallah hal tuhrajọ ìhwánà nà muslimin fi falastin la hal tuhrajọ إخواننا المسلمين في أفغانستان لا سمع لا إله إلا الله إيمانا وعملا مع مقتضياته أقول أجل نبي لا إله إلا الله أفايه أنك إجي جاء آه، أشهد ورقة ابن نوفل دوك <laughs> يا نبي نكا ليتني أكون حيا idha yukhrijuka qaumuk ọ ai ma yara inu mana eka ana kura ono ni ma do doka eh fa yasaluhu an-nabiy sallallahu alaihi wasallam fi istighrab annabi renu mi he iporo himi eno da ho sin a awon mukhroji yahum en ni ba dum <laughs> kai ona ndo report لم يأتي رجل قط بمثل ما جيت إلا ما جيت به إلا أودي ọtọm do nyi dọka ewe dẹ nwere ẹnu sebe an ẹnyọr na ahyọ ọrẹ aka adọ godo rẹ kọ yìí sunna náà anáhùn sunna face dìmọ ọnu nyima dìmọ ọnu nyima sáà sáà sáà dùwúrọ ọnu yà ọdẹ tẹ́njẹ ká ẹ̀dẹ́ mẹ́rin. ila mai agwa agwawo isa na hai akida qaulun wa amal qaulun wa amal yawa yi ka aka ne da wata tizo ah, iso hiku isi ka o yoku mun hinu monoi ewu no bore iboro ya ụlọ e enyi kuma akida no desi ka akomori hi enne mi tajdidi yo ini ini ini dure ka arhonon ka aka wa qad rasaha alquran alkarim fi qulubi sahaba radwanullahi alaihim ajma'in fi qulubi sahaba الأكيدة الصحيحة بهذا المفهوم وآتت تربية الرسول لأصحابه ثمارها المباركة في هذا الجانب أكا أقويك sahabinni òun lòhìn ẹ̀tọ́ abẹ́ni Qur'an orí èkyíre tó wáyé ìtẹ́nà àkídà náà sọ̀híhà àkídà náà jẹ ọ̀yìn yìí ti náà ẹ̀ náà ẹ̀ka bọ́ọ̀yì náà àwọn ìnyirin wẹ́ẹ̀dà tó ọkà mísàyì àhẹ́wọ́dì wẹ́ẹ̀dà tó ọkà wàá tó àhọ́wọ́ ha ìrọ̀ àná nílé dùwárì wẹ́ẹ̀dà tó ọkà wàá tó àhọ́wọ́ rẹ̀

dole ka anibi da tuwa hona do so pone wan do pi pone da e ko no tutu ne hare inire akida ini ochini chira akida tunaye ni now says awete falam ya yahtakimu illa lillah enne kunyo kare ne isi enne kunyo jobe ne isi enyo kare ne ame enyo jobe ne ame ebo sorry ebo muri suwana lam yahtakimu illa lillah ولم يطيعوا ويتبعوا أهدا على غير مرضات الله إن ساسا النار ايدو يلا ايدو إن أبي هذا نيني اكي سوري يسنو مري هنا يتوكا دوتنان ولم ي... ولم يوالوا ويعادوا إلا في الله إذنني ولم يوالوا إنما شذا من يعلن ندي سيدي أندن ليه وزيزي إنما رزا ظنبي ديكا كيوي يعصي زنواجين ehe ba gwo muri hi ọdọ na wọn nyere nene ri azeze eh enobe enebe akwu muri na hoben enen lenye enwo ayenon ولم يستغيثوا ويستعينوا الا بالله ان نجي نسي شغمو then nere nye sana epogomo hon wan listen enyi se si shogommo ɛrɛn sɛ fɔgumɔ hɔn na ɛwɔ e hɔ domo ɛwɔ e sɛnɛ mori kasɛmɛ ɛnɛma ato dɛ dɛ masiri dɛ kyerɛsa dɛ isɛ kɛmɛ ne sɔgumɔ san ɛnɛ e sɔgumɔ la na kyerɛsa ne ne huwa ne ma anumɛ nnn ɛwɔ sɛnɛ mori sɔ dan tɛtɛ ɛnɛma ne sɛ ne esi dɛ esi sɔgumɔ dɛ dɛ esi sɔgumɔ ana kisɛ ɔyɛ kaka ɔgumɔ nɔn mɛɛ dɛ dɛ arubal kɔl nɔn dɛ dɛ awɔsɔ nɔn. ebi omori subhanahu wa ta'ala ẹnẹ ìsẹ náà àpọ̀gúnbọ̀ hàn wà níbi omori hìn إلى غير ذلك من حقائق ومعاني هذا الأصل العظيم التي قررها القرآن الكريم والسنة النبوية في الفترة المكية نذت إن نغري ملينون ليني إن ريزا أتيتو ملينون أنا إكا أو هيبت أو دمتر أنا إكا قرآن قرآن نوي سكتايو àti sunna nebi sallallahu alayhi wa sallam ẹni ọmọ náà ẹ̀ka àyè sọ́yìn àyè ọmọ kà. ẹ̀nẹ́rà yẹ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ lórí ìtúwò ẹ̀wọ̀n dọ́mìka ẹ̀nà ẹ̀ka ẹ̀sẹ̀ náà hẹ́ ààyè bi ẹ̀sẹ̀ náà mórí tó yà ẹ̀hẹ́n tana kan náà dọ̀kàrẹ̀ ẹ̀ wọn náà kan náà dìjọ́ wọ̀ mórí yìí ìrìnnú yìí ní èyí ni dọ́ọ̀mánì dọ́ọ̀họ́ ẹ̀rẹ̀ onye nwoke na ọdọ iren na ọdọ mukawo dumuri da irin sọrọ aka walahu aslama man fi sama wati wal ardu tau an wa karha omori a besa sabi submit in wee si wee taslimul mutlaq oyi submit oyi sadaje da trode abisa ni sama tinitis tau an in e ne si wa karhan a ne yi yeah an example ehubora ni eh duwe di mi submit omori subhanahu wa ta'ala anya na ka mi ma eh otu ko bela do ko no bela ehnyi abanyi ho komo ni here otu ko we wa ko ni e onye gbori ira na ruru anya onotu ka ogbo loko nobo anya onotu kusu loko nozo ne nen we walahu man walahu aslama man fi wal ard mhm. taw'an وكرها وله أسلم من في السماوات والأرض إيه طوعا وكرها ويسي ويهي أقوام جنتو أن ينو مهين أبوكا أنا سكتنا وذي ويوم but يوم القيامة ويوم الهين إلينا نمان يا بس حبيني أبونا نوهيك أبسا تزانو أهيك أبانا يسي يا سيدنا هذا وين نجي دي أيكا نيو كتا de ani hine hebore anan eso no koma ne nyumba nyala la hekan wato democracy be re ni bore anan kenen eh wani wani russia bore anan sebi ruli ussr before about 16 countries there were ben sec of jobet ni socialism abe awon dek yo re haben deka union every union union of Soci USSR Union of Soviet Socialist Republic why Social Soviet USSR lórí àbúrò náà alaka kọ́dù fásádà abẹ́rẹ́ àwọn say don't remain don't remain now abáyé mẹ́rẹ́ yìí nẹ́tẹ́ nìka democracy náà mẹ́rẹ́ ńwúrẹ́ yàn mẹ́rẹ́ àyè mi dé ní dàdé ẹ̀kọ́ yẹ because òwúrọ̀ tún kọ̀ náà wọ́n bẹ̀ dọ̀ náà kọ́ ẹ̀hẹ́n agbádùn ẹ̀kọ́ kó mu ní dọ́wọ́ mu ní ọ̀nà bá hàwà sí àbánu ẹ̀nẹ́sì summit ìnà sọ̀láti wà nùsùkì wà màháyáyá wà liman li pdp li sac li federal government li local liman lila ìnà sọ̀láti. abisa lo hia ko wo no siki ata abisa sacrifice no ame, me wo halo no ya dia de nwa ihu wo mahyaya ato yi arai our entire life including our political life enyo no si democracy wo mama ate to isu ni yesu lillah we si omori hi omori no rabbul alamin ko ana omori ya abisa sazi ne na ayedo wa ko tuki malaria re how do cause out is that way malaria aza we uli kwabo ake wa kwa ri abaho ni ni ano o tukure so azo we so azo mala subhanahu wa ta'ala akagwawa faljahilu bitawhid alhukm وإفراد الله به يكون عاجزا عن طرح قضية الحكم بغير ما أنزل الله وحكمه الشرعي وحمية رد الأمور كلها إلى الشرع الله لأن هذا هو مقتضى الإسلام والتسليم وشرط الإيمان الذي لا يكون إلا به وبذلك لا يكون مؤهلا لتعليم الأفراد وتربيتهم على الولاء لتشريعة الإسلام والحذر من من تنقصها أو اعتقاد أفضلية غيرها أو مساواته لها أو جواز الحكم بغيرها بحيث يصبح الإيمان المطلق بشريعة الله قناعة رافعة لدى المخاطبين حتى لو فرضت عليهم النظم الوضعية الجاهلية أقول أنا jahili أنا ke enyi أو بي amanaka دا حساب sabe ijawonon ya na bawo ebe ka ko ما لا يكا يا ka ya

ujawa na adola jona janga ko ta adola hore ujosa ni because me isi jawa kan ka isi jawa ni ko yo re ni jawa ni kan yangu me da men ari abeke hola so ozoto na ka onyi o le veye isa na he eh al iman or aqida oni akarianan ọkụwa ayịka hmm. ọ nara anya kido nọ anyị biro nọ mi lọkụ waman lam ya waman la ya arif ma'ana alwala wal bara ọ na ya ese utumi aka alwala anya na ka baba wa ku sire ya ni despite say ba ko ya ni lu kapewa lu pewa ze an ọ na anya kido nen then dole baba bu kanya na ka lu no wa lu hate ne to corona amen ọla ịma na ya layim kinu hul hadis ee bozi kawa mu ezi na duwa kare kisa muwalatul kafirin wal munafikin duwa kaka eh yide ya wal kurun rika huri ozi ya munafiki wa hukumu hawa tasiri hala nufus ka sabo kare duwa karo kuma ibe tuna nyi tunai ebe ye sema ago kisa onya kida to sahiha asalima agwawo abosono ni ove ababo ya baznaika edo is kene kwete da anyi senimi abi uzenen le batorada anan kontu mun me batorada 13 years like all parizo al iman ile akida 13 years onto muri am sa tora 13 years sa sure hei ana kontu muri o parakida hu 13 years nese kwe hawe ezika waje furu duwa ngone eh antumuri waqafa indaha la yatajawazha antumuri farizahu wa kanat ghayatuhu taqriruha fi an-nufus an idazikutu ona bika uhya peta tere swain don wazai bihaythu takunu aqida ijabiyya thabitatun mustaqirra do aqida naika ijabiyya is positive o oh, positive in ayao an kuma ya ka wara doka amani huro no na za asira be wi mi oye mi baba e konyo wo pray to muri subhanahu wa ta'ala du ko muri subhanahu wa ta'ala irin ne kora ma men umuri mana isi da onya ba nya ne to ko muri ha me du ko muri guren ko imatu ala ilmi wal amal ama akido na ka tun wa kidura ruwa ngozi duwe ni wakida weye common weye mukarral tauhid aka wakazai aki is tauhid weye ra divine nan wallahi abona nyaki da da nyino knowledge they as useless as as as animals nyoy yani do resum ko alim wal amal mabniyatan ala al wa'i wan nazar wal ma'aisha anaika do build and tell us why al wa'i do ni comprehensiveness in your understanding of this akida wan nazar do wal naika were rete wa ni experiences in rehe yo wa do nyon asista in lay al aqida as-sahiha so arhon nora kai uza nabi and uza no inshallah taala pa komu na odo se sasa amen anibi onye nwusi 13 years ni 23 years onye do se omori o ze ko parizo seme is kakido ni hepete to lai akido ni hepete to dure ka ola ni re ko ola nyakida is shahada ayele wona do man so turu aho do da ko do continue amen kwa en wazen eji jana dom and dan musab ibn umair radiyallahu anhu dare do san to hori flag go akida na kunus ki flag on nete akido ne ni nyen kabawul ka untum sallallahu alaihi wasallam aja sanya na para hu de ba job de da awa before untum ni akido ne nyen kabawul ke ne rosi ye islam progress akido ne nyen na meka welika eya ya kare dio no wende ka ah ma islam ma ba nete okuwo no wa mnonkene muna wa shaki datu sahih hadas ma baya inshallah taala after step 1 no no so to do to step o oh, anaika of it or the personally or the create sanahi ama kan you renaissance awo or the wale makwe mwana je akida no dola se mi tarbiya hin akida no kola da se ma hin tarbiya so inshallah taala e papa bi al ilm bil aqida the next cassette inshallah will what